Drive TV, driving you around the world. Subscribe to Drive TV channel. Tap the bell icon to receive notifications about our new video. Yeah. bọ̀dá bọ̀dá tiyín tún ni ní bọ̀dá gbà wọlé ojú yín fọ́ ẹ̀rí báyìí bá jọ wà lẹ́jọ́ kò sí. ẹ mọ̀ bínú sá. màá nà yẹn àbí tiyín fẹ́ lu ni kí ló rí tí mò ń ṣe. ẹ ń gbàdúrà mi. bó o mò ń ṣe ń gbà. ẹ ń lẹ̀dí máa ẹ ẹ ń lẹ̀dí mo ń lẹ̀dí mọ́ ògiri. ti ń ó ṣera ẹ má má má bá apẹ̀lẹ́ ilẹ̀ ló ṣe yín. dadi jẹ̀rì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo fẹ́ sáré kó mo jẹun mo ń jẹun oúnjẹ mi yàtọ̀ gan. ẹ ń jẹun ogun ńlá ni sọ gbọ́rí ogun ayé ni ìsìn máa pa ni bẹ́ẹ̀ ni ó ní wẹ̀ kí yóò máa rèé kan pọ́ sọ̀rọ̀ jẹun tó dára lásìkò máa jẹun jù ẹ má jẹun ẹ ń jẹ jù ogun ayé kan náà. mo lè jẹ ẹ̀bà ìṣù mẹ́wàá ìgbà mi sẹ̀mú fifteen kó síwájú mi nìkan máa parí rẹ̀ ìdí ní bẹ́yìn wò. ẹ jẹ tán. mi tún rí sí tún jẹ. ogun ayé kan náà ogun ayé kan náà ogun ayé kan náà ogun ayé kan náà ah! ọlọ́run wò lóyún ẹkún rẹ̀ kí ló kọ yín sagada sagada sagado ah ẹ bankata. jẹun gbàǹkàtà ẹ tún wá ní sagada ló kọ yín ìtumọ̀ easy kò easy kò jẹ́jẹ́ bá yóò yín sà mo fi màá Ma ma ma bá ayé mi bẹ́ẹ̀ màá tẹ́gbẹ́ mi ní ma wo wo ojú ba ko mo gbé sí olúwa ó kò easy màá bọ́ sọ́ọ́lẹ̀ fàyè ẹ àdúrà màá nà yẹn mọ̀ ṣe pé bí àwọn ṣe bí awúsá ẹ mọ̀ ṣe pé màá nà wọ́n bí ibi tó ń wá yìí ó ti pàdé ìwòlé wòlíì ayé ẹ wo wo bí màá tóun ayé ọ̀bà fẹ́ jáde ma nà ẹ́ màá bẹ̀ wúrú èlé sẹ̀sẹ̀ wọnú gbóhùn tó jáde fún ọ ibi náà igi wà lábẹ́ pẹpẹ màá bá yí ẹ̀ wo, ma nà ẹ́ pẹ̀lẹ́ ma ya sondo ma ya sondo mo gbọ́ ohun kan létí mi mo gbọ́ ohun kan létí mi ohun tí mo gbọ́ yẹn ẹ̀yin ò lè gbọ́ tẹ́ fi kú torí pọ́lọ́run ń bá wa sọ̀rọ̀ jura wa lọ broda ẹ fẹ́ yín. mo ní ibi ogún gbà wáyé mi mi ò fẹ́ mi ò fẹ́ ibi ogún gbà wáyé mi mi ò fẹ́ broda ṣàgbó tọrọ ẹlẹ́jìí èjì wèrè ni ibi ogún gbà wọlé nìyẹn ibẹ̀ ni wọ́n bí apartment mari tó bá a kò ẹrú ikú ni mo bá tò láyé ẹ ti bẹ́ẹ̀ rú ikú tó ẹ tó fà nìyẹn sẹ́yìn mẹ́ni ó kọrin o Zlatan ni Zlatan òun ló kọrin o ibi ó ti wá gbàdúrà rèé bẹ́ẹ̀ ni ẹ mọ̀ kọ́sẹ̀ bọ́ ni ìyìn lọ bẹ̀ wọ́n. wo bí wàá pariwo àdúrà yẹn ẹgbẹ́nu síbí ẹ wo bí olúwa ogun tó gbanú ẹnu mi wọlé ọyà pẹ̀lú jáde ọmọ gbà mọ gbà mọ gbà. bọ́gìrì ò bá lanu aláǹgbá ò lè ògiri bọ́gìrì ò bá lanu aláǹgbá ò lè èyí rẹ́mọ́ somatari ògògbò ní amájàjìyà Jésù Olúwa ẹ pẹ̀lẹ́ brọ́dà ẹ lẹ́ ah, ogun ayé yín tíìgì àbágbọ́ ó dìpé pọ̀ bẹ́ẹ̀ ni wo omi la pèsè fún ọ ìpèsè omi lọ́ba wá omi inú fìríìjì tèmi èmi yìí kàn kó omi ilẹ̀ kesí máa kàn. bẹ́ẹ̀ yẹn bá mú omi tútù kí ní ọkàn ó ṣe ọkàn ó balẹ̀ bẹ́ẹ̀ yẹn bá gbómi ní òrùn kọ́ ayé rẹ ò ní gbóná so èyí tá gbé inú fíríjì yẹn èló la lè gbà lóyè só lówó ó hmm, lówó torí pé akúkú sẹ́tọ̀ òpera ẹ̀ olóòní sẹ́lọ̀ àbíbò ẹ̀ o lè sanlẹ̀ méjì káfà àánú gbà ọ́ twenty five twenty five thousand kó wá báńkó wá fún báyìí náà ẹ̀ gbọ́dọ̀ larú ògùn yìí lásán mo ti larú ògùn yìí ti pẹ́ ọ̀yá ọ̀yá ọ̀yá. dáàdi ẹ mọ̀ kí ló ṣẹlẹ̀ ni bí a kì í lọ ra pure water tó tutù wá